وكل بدعة ضلالة وكل ضلالة في الناس السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى àmọ̀ tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa nípa àlàyé tá à ń ṣe lórí ìdíra al-imam ahmed bin hanbal níbi agbọ́ni tí a ti dúró ní ìdánilẹ́kọ̀ọ́ wa tó gbẹ̀yìn òun náà ni ibi tí àbá ti ń sọ ìyà tó yẹ ká sáwọn olórí gẹ́gẹ́ bí mùsùlùmí ìyà tá sáwọn olórí yìí ó yẹ ká ó ṣe pàtàkì púpọ̀ ìyẹn ló pàtẹ́ pé ní sábáwá àwọn àfáwà alìsúnnàtì wal jama'a wọn a máa fi ìtẹ̀lé lórí ojúṣe wa tó lórí wọn a máa fi sínú ọ̀rọ̀ àlàáfíìdà ọ̀rọ̀ àdìsọ́kàn torí pé ní tẹ́ẹ̀bá sáláì máa ìyà tó yẹ kókọ tó lórí o lè fa wàhálà fún táwọn àwùjọ kan wá ṣe ó lè fa tìtìlẹ̀ fún àwùjọ yẹn ló fara máa rí nínú àwọn tíra àkọọ́lẹ̀ táwọn àfọmọ ṣàlàyé eléyìí fún wa ẹ wá sí nínú òṣèlú súnà tí à ń kà yìí láàrin nínú àwọn tíra méjì àṣẹrí a ìmáàmù àjúrí bákan náà àpéjá tó sálà nínú àtíra méjì tó máa bá ń àárínú àkídàtú àtọ̀háwíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fáà fọ́wọ́ ma ṣàlàyé fún wa nípa olórí èyí tó tẹ̀ tó lé kẹjọ yíò lọ àwọn kútùbù súnnà fi sọ̀lì haì a máa rí àwọn àhàdìsì tó pọ̀ jantirẹrẹ nínú sọ̀rọ̀ Bukhari sọ̀rọ̀ sọ́yí muslim a àwọn ahadif ní sọ́npa bá ṣe bá wọn olórí lò bákanáà àwọn olùsúrù àwọn akútùbù sunan àmọ́ bá bẹ́ẹ̀ ilé ò ká máa pàtàkì bóòlà àti ìṣètò lórí tí àkàfúnra wa nídánilẹ́kọ̀ọ́ wa tó gbẹ̀yìn ara rí díẹ̀ lórí torí ọ̀rọ̀ táà tó máa ṣàlàyé lè náà ó ní ìbáṣepọ̀ mọ́ àbá ní wàsánù wàtọ́ àtúlẹ̀ àìdìmọ̀sí wa àmì ìrìnmìnì nínú tó yẹ kó wà ní àdìsọ́kàn wa òun náà ni ká gbọ́rọ̀ sí àwọn olórí lẹ́nu ká tán bá ń bá wa sọ ṣé wá sí wá gbọ́ kò yí tó ọ̀tọ́ àkájú tẹ̀lé tó gbà tó pé kò bá sí ìyapa ẹnu lórí ẹ̀. èyí ló fẹ́ gbà tí abẹ́rẹ́ àwọn sọ̀rọ̀sọ́lá tó ṣe bẹ́yà fáwọn sọ̀hábà kan nínú ìbáàdà tuntun sọ́ọ̀bì olóṣàlàyé ọ̀rọ̀ ìlógbà àdéhìí ni wá ونبايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة ó bá wa ṣe bẹ́yà agbàmùlẹ̀ lọ́dọ̀ ànẹ́bí pàmọ́ tẹ̀lé olórí àgbọ́rọ̀ tí wọ́n lẹ́nu àtẹ̀lé wọn ṣẹlẹ̀ ó tẹ̀rẹ̀ wà lóṣù nígbà tí ara bá dẹ̀ wá àtìgbà tára bá ní wá torí pẹ́lú mi ó tẹ̀lé lórí àtàrà bá tẹ̀ nígbà tára bá ní ká ẹja orísàmì ìmọ̀ àwọn gbé ládéhùn ni pé àwọn gbọ́dọ̀ tẹ̀ lólórí nígbà tí àwọn bá wà nínú dẹ̀kùn àti gba ìnira tẹ́lù bàbá ń sọ mí pé agbọ́tẹ̀lé àyí àwọn aláṣẹ àwọn olórí wa wà àmì ìrìnmòmìnì rẹ̀ tó jẹ́ olùdarí àwa mòmìnì albarro wal ẹni rẹ̀ ló jẹ́ ní abẹ́ni ibi lópin ìgbà tí ò bá pa wá láṣẹ kàṣẹ lọ. gẹ́gẹ́ sọ wọn náà hadith abdullahi bin umar radiyallahu anhuma ó ní alalmar ilmọ́sì ó dọ́ra yàn fún ọmọ mùsùlùmí àfàmùhùwà tọ́wà kó gbọ́rọ̀ tó lórí lẹ́nu ó ti tẹ̀lé fi máa àhábá níbi nǹkan tó fẹ́ lórí pàdé ẹ̀mí ó bá tó lọ ẹgbẹ́ mu ó tẹ̀lé àwọn olórí wa pàṣẹ ó bá ń tí òfẹ́ mu náà kó tẹ̀lé wọ́n ń làmì inú mọ̀rọ̀ bìrìmọ̀ àfíyà lópin ìgbà fẹ́ ẹ̀bá pa láti ẹ̀kọ́ mọ ẹ̀ṣẹ̀ lọ. lọ́sọ̀ wá pààyàn láti ẹ̀kọ́ ṣẹ lọ ìṣẹ̀lẹ̀ àní tẹ̀lé ìtòlórí bá sọ àbọ̀gá wa kan àbóbi wa mọ́tò ti fi kódà kó má tẹ̀lé kó má tẹ́ àwa lọ́rùn bàbá ń sọ fún pé ní wàmọ̀nù wà ní alìkìláàfà ẹnikẹ́ni tó bá lórí khalifa wàjútàmù annáàtò aléyìí wà rọ́dùn rẹ̀ lórí kò ní olórí ní ó láti yọnu sí wàmọ́nà aléhìn bí spain bẹ́ẹ̀ náà lẹ́tọ́ ẹ pé ó yádà lórí yọ láwọn èèyàn lórí ọjọ́ tó wà mẹ́tẹ́lẹ̀ ló bá wọn pa tóró rẹ̀ hata sọ́ọ̀rà kàlífà tó fi jẹ kàlífà ó jẹ kàlífà náà ni fàṣúmìyà amíràn mùmìnín tó ti ní amíràn mùmìnín òdìdó lórí fún àwọn mùsùlùmí náà lókù kódà kó jẹ́ pé ọ̀nà tí ó gbà lélẹ̀ ọ̀nà tó lágbára tó láti dé lórí òdòdó tá a máa tẹ̀lé ìyẹn la fi sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó gbẹ̀yìn pa pé ní ọ̀nà tí èèyàn fi ń do lórí nínú Islam ọ̀nà tó ṣe díẹ̀ ó lè jẹ́ bẹ̀ṣúrọ̀ ìfọ̀rọ̀jómi tó rọrọ̀ bẹ́ẹ̀ náà lè hálẹ̀ wà láìsí láàrin àwọn abẹnugan nínú ìlú pẹta ní òjò lórí wa láti mọ́ lórí gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ ní ayé Umar tó ká yẹn fún òjò mú tó rọ̀ ká mú yẹn ká láàrin wọn láti mú Osman ó ti lè jẹ́ ìbìlẹ̀ ìṣẹ́yà mílẹ̀ bóyá kàlífà tó ti wà ń tẹ̀lé yẹn nìkan pé tí ń bá lọ tán ilé ìtọ́jú lórí ìyẹn náà lọ́dún Islam gẹ́gẹ́ bí Abubakar di bó ṣe yẹ Umar ibn Khattab ó sì lè jẹ́ tí yẹn tọ̀kọ́ lọ́bà alẹ́ amir ó pàtrò kó borí ẹni tó wà mẹ́tẹ́lẹ̀ fáwọn lẹ́yìn tó pè ní al-inkilab ìfàtúróyìn tí ẹ bá ti ń gbọ́ gbogbo ń fẹ́ lẹ́n tó wà bẹ̀ kúrò á tí ṣe òṣèlú ni kò dáa tó pé ìwà àwọn akàwà ríṣe tó bá tẹ̀ wá padà rí ṣe nǹkan tó lè kúrò odidi tàbí fanáàlú ọ̀nà tó wá tọ̀ yìí ń kọ́ ni jẹ́ tó láàrin lẹ́yìn bàtà tí wọ́n mẹ́lẹ̀ bàbá ń tẹ̀síwájú nínú mọ̀ jẹ́ ìtẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ ilé bàbá ń tẹ̀síwájú láti sọ àwọn ojúṣe wa sáwọn olórí bàbá ní wàlùgátù wò máa dé ma'al imam ila yawmil qiyamah والغزو wàlìgálù ìmọ̀ jagun ẹ̀sìn máa dé ló sì máa kọ̀ǹtínú lọ máa ìmọ̀ pẹ̀lú aláṣẹ olórí àwa mùsùlùmí ìráyọ̀ mi ìyá àmà bí ó ti máa bẹnu sálùkì àmì ìdí gbogbo ẹ̀ tí wọ́n bá tẹ́lẹ̀ kéré bẹ́ẹ̀ yẹn nìkan lẹ́kàn yín jọ olórí náà ni yóò ànáàsì òun ni ó kéde ogun tẹ́lá mùsùlùmí ẹ dìde sí nǹkan báyìí ogun dìde ó lè jẹ́ jihadu dákú ìní ẹgbẹ́ tá sí ìfẹ́ǹdì ara wa nípa aburú táwọn ọ̀tá fẹ́ ṣe fún wa àwọn jihadu tọ́lá àbí tẹ́ pé àti ẹ̀ lágalẹ̀ abẹ́ request lọ́wọ́ àkàgbé dẹ́ẹ́dán àná gbọ́dọ̀ kó sínú kíní kó sínú síláàlì gbogbo ẹ̀ pátá ó gbọ́dọ̀ jẹ́ lábẹ́ àṣẹ olórí ẹgbẹ́lẹ́ tọ́ ayé bá ń lò lé ní gan bẹ́ẹ̀ ni wọ́n ń lò ó bẹ́ẹ̀ kójú ẹ̀sùn kọ́ làwọn fi wò ó ọmọ ogun òòlù kan ò lè jáde lé nìkan lọ jagun tí pírẹ́sẹ̀tì wọn ṣe kíni tí ó mọ̀ sí. ṣùgbọ́n ìta máa rí láàrin àwùjọ yẹn lé ní tọ́lá ṣe di á lábẹ́ olórí kan tí ó mọ̀ sí ara burú tó wà ní pé à ń takò súnnà ilé ìtàkìdá àwọn ẹni ìṣíwájú nítorí wà lórí àkídà àwọn ẹni ìṣèwájú ìjọba sojú ṣe wa lábẹ́ olórí ní àwọn fi sọ pé wàlfáàjì albaru wàlfáàjì pé àkó lórí ẹ kó jẹ́ ní ibi àbẹ́ni ló jẹ́ ojúṣe wa tó bá kéde ogun tẹ̀sìn káṣekíní káwà lábẹ́ rẹ̀ láti já tàbá ni mọ̀ torí tẹ́ bá yára bí olórí tẹ́ bá lọ dá wàhálà lẹ ọ̀rọ̀ rẹ̀ ló ṣe lè fi. àwọn sàhábà tìrọ ìlúwánu lá alẹ́ àjùmọ̀ín fún àdídí ogun kan lẹ́yìn àníbà Muhammad sallallahu alaihi wa sallam àníbi ni ó kéde ẹ̀ fún wa yìí tálẹ́ bí ó lọ ní àbí tí ó láwọn èèyàn lọ. bákan náà khulafa òhùrọ̀ ṣèlú àwọn kàlífà kan wá lẹ́yìn ẹ̀ náà ayé Abubakar wọ́n jagun fòtò láti ṣẹlẹ̀ wọ́n kọ́kà àwọn ìlú tó pọ̀ ẹgbẹ́sìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú báyìí láyé Umar bẹ́rẹ̀ ní Osman bẹ́rẹ̀ ní Ali látàrí wọn ti spread Islam sọmọ ọ̀pọ̀lọpọ̀ ìlú ṣùgbọ́n lọ bá ló kẹjagun bìlíọ̀nù ìṣẹ̀lẹ̀ wàlí láì sí àtẹta níbẹ̀ àṣẹ olórí bẹ́ ìyẹn àwọn àfáàfin máa ń sọ pé ní gbogbo jáde sábà ṣe pẹ̀ láti olórí gbogbo kìtàlì tí ó bá wáyé ìdẹ́bá wá sọ́kọjá àlàyé yẹn lórí fẹ́fẹ́ láti dìfẹ́ǹdì ara rẹ̀ ìyún yàtọ̀ dìfẹ́ǹdì ara rẹ̀ lọ mẹ́fẹ́ akéde kó dídó ogun báyìí ó gbogbo yẹn máa lọ olórí mùsùlùmí òní òsì tó bá ti sọ ìwọ̀ wa nínú ẹ̀tọ́ táàpọ̀ lórí ni pé a gbọ́dọ̀ fọ́lò rẹ̀ jáde tó pàdé kó ní ráìtì ló wà ẹ̀sìn ló fẹ́ dìfẹ́ǹdì òun wá jẹ́ ní rẹ̀ àbójẹ́ ní ibi òṣìṣọ́kà lórí ojúṣe táwà gbọ́dọ̀ fún ilé nínú ìwọ̀ olórí lórí wa ní a ní o pé tó jẹ́ ní rí àbójẹ́ ní ibi ilúfọ̀wà nínú òṣòlù alìsúnnà wal jama'a wọ́n sọ pé nínú olórin ni alìjẹ́ máa àrùn àájọba ajagun tí ó bá fẹ́ jagun rẹ̀ sí àní ìtakò ìdíjagun yìí nínú tí ìsìláàmù mú wá ní kìí sọ lórí àwọn òṣèlú ọ̀tún lẹ́yìn kan náà pẹ̀lú mẹ́tọ́ wá sọ ìsìláàmù lẹ́nu torí pé ẹ̀sìn agbọ́dọ̀ dìfẹ́ǹdì ẹ̀ nínú àwọn dọ̀rùrì yàtọ̀ lẹ́kàm àwọn nǹkan márùn-ún tẹ́sẹ̀ wá sọ àkọ́kọ́ rẹ̀ ní ṣíbùbù díì ìmọ̀ ẹ̀sọ́ ẹ̀sìn àwọn àkọ́fẹ́ bàjẹ́ rádà a máa àníwò wọn ni kì í bá níbi àwọn ọ̀rọ̀ lánìkan gbogbo àwọn àmẹ́bí fẹ́ sùn lọ́gbé ṣe wà rẹ̀ àmì òbí sọ síláàmù lẹ́nu lẹ́ni ẹ̀sìn jagun gbogbo àmẹ́bí ọ̀rọ̀ tó lọ mẹ́rin ni wọ́n jagun láti fi dìfẹ́ǹdì ẹ̀sìn kó bí aburú àwọn ọ̀tọ́ ẹ̀sìn àmẹ́bí wa mọ́ sa alẹ́ ìsàlá kó jagun ibi tó lọ́wọ́ sọ́nà àtàlá tí ó ti fi àwọn ọ̀lú kan sàlámù bá ní ìsìráìlì sáàrin fàákẹ́kọ́ ní iná lánàá ìdíkọ́lá ha abàdà màdáàmù fi ha ìrẹ́ mọ́sá nílé wọ̀lú yóò torí pé iná fi yá fọ́mọ̀ jàbàrí àwọn ẹsẹ̀gìsẹ̀ yàyán àmẹ́ wà iná lánàá ìdíkọ́lá sàyà kúrò jùmí ni ha a níwọ̀ tí ó ìjáde kúrò ń bẹ́ àtàwọn àwọn tó tó páyà ọlọ́run ọgbẹ́ ẹjẹ́ àwọ̀ ọ̀dọ́láwọ̀ ẹ̀rìn àgbórí wọn àjẹ́bẹ̀ alábàájúkọ́ ní iná láàrẹ́dì kọ́lá àbádà àmàdáàmù fi hà aláàníwọ̀ ìrẹ́múta ló gbàtà yẹ̀ ìwà ń lò yìí fájú àbò àǹtàwà rọ́bùkà ìwọ àtọ́lọ́ọ̀bà rẹ tó rẹ́ńsẹ́ máa lọ fàkọ́ọ̀tìlá ọlọ́run tó rẹ́ńsẹ́ jọmọ́ lọ́jà àwọn olọ́mọ́ iná àhùnà kọ́ ìlú òdìmítàwọ̀ ojú òfin kíra mẹ́rin bí musa mẹ́lọ jẹ́ mẹ́wọ́ mẹ́lọ jago bẹ́ẹ̀ náà níbi ọjà olópa jàló tó jẹ́ níbi ọlọ́rin àkọ́tọ̀lá dáúdù jàló lójú ogun kanáà eléyìí láti fi dìfẹ́ǹdì ẹ̀sìn ni ìyẹn làbí ti ṣe wá jáńkẹrẹrẹ àti àwọn àyà alukur'an tí ń sọ òfin tó de ogun nínú Islam àti ọlá ti bẹ fún ó pọ̀ jantere lára ìlọ́lọ́ ní inna Allah sara minal mu'minina anfusahum wa amwalahum ọlọ́run ti ra fún náà nà tó kọ́ ti lówó nà fi sẹ́lẹ̀ ilẹ̀ fún àtọ́bá ń jagun sótọ́ fàyẹ tùdúnà àwùsàlùmù wọn pa wọn wọn pa ìrìn àbọ̀ pa wọn. bákan náà níbi sọ́nà àdìsí èfé omírí tó alẹ́ ọ̀fọ́ sílá náà sá àtà ayé ṣáàdù aláìlá àìlọ́bà wọn pa wa anna muhammadan rasulullah àti pé anábíwá Muhammad òṣìṣẹ́ ọlọ́run wàyùkú ìmọ̀ sọ̀la títẹ́ ló fi máa kírun wàyùtù zaka táwọn ẹ̀yọ zaka fa ìrùfà àlùzáàlì anábíwá tó bá ṣe lé àtọ̀mù mí ní ìdìmọ́ àrùwà àwọn àlàkùn ìlà bí hakil Islam wáṣí sáàbù àlàbọ̀ tó bá ti sọ dúkìá wọn àtẹ̀jẹ́ wọn fún bí dídà lẹ́nu àbí tó bá tẹ̀sí ìwọ̀ ìsìláàmù míì ló kù ẹ̀rí pọ̀já ń tí rẹ́rẹ́ lórí ilé rẹ̀ rí mi jẹ́ fi apẹ́ ní àìmọ́ka jẹ́ àádì fún ìmọ̀ ń fàyẹ̀ pẹ̀rẹ̀ fún ẹ̀lá òjò ṣùgbọ́n tó ti ń ta wá sọ yìí náà jẹ́ àádì ní kíni ó lágbára ẹ̀fẹ́ rẹ̀ pàbí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ pọ̀ tó tọ́ta lè kí bó ti wù ẹ́ ọlẹ́kí káàkiri tó tó ọlẹ́kí káàkiri títí kébọ́lá ọlẹ́kí láṣàlọ́lá lẹ́nà ni jihadu náà ṣùrùtù tẹ̀ nínú ṣùrùtù ni pé imam kí mọ́ mú ṣegidi ó pọ́wọ́ sí ayélujára wà lálẹ́ fún islam lágbẹ̀ẹ́ lẹ́yìn náà kọ̀ọ̀rọ̀ àjọ náà ṣe jihadi lábẹ́ olórí kan náà látara tí wọ́n ṣe tó lórí wọn ṣe bí yóò mọ̀ ìyẹn èdè tún náà tó bá kúrú kú yẹ torí ti yáàdù kan làwọn ń ṣe tó pẹ́ra rẹ̀ ń ṣẹ̀yí ti ṣẹ̀yí tó kọ́ nìyẹn o torí pé lánàá tó lò kí ìsìlàmù kí bá jagun bàbá ni má dín ìrayọ́ mìlìkìyàmà sálìkìyàmà ẹ̀dẹ́gbọ́ṣẹ̀ wà ní o torípò ẹ̀mí tuntun nírò rí pé ẹ̀mọ̀ káwọn lórí ìṣìṣẹ́ rí àtọ̀sáyé táwọn kòlà fáwọn yẹn eléyìí ò dúró déédéé mọ́ sẹ́yìn ni wọ́n máa kọ̀rọ̀ wọn wíkẹ́ lórí mọ́ lórí lórí sẹ́yìn wọn tó ń sọ nu ni wọn lópin ìgbà tí wọ́n bá pa wá láti kàṣẹ lọ bákan náà nínú wọ olórí tá a gbọ́dọ̀ fún wọn tá a gbọ́dọ̀ bá wọn fa oníwà iqamatul hudud ila a'immati madin a ní ìmọ̀ dábẹ̀rí ẹ̀sìn fún ni là ń pè ní afwan before you wa kismatul fay ìpín nǹkan ogun sábà kó lọ́rùn ju ogun àti jà pẹ̀lú ti ní imam àbí ọwọ́ wa tẹ̀kẹ́ sí kálukú mọ́ kó tẹ̀ wọ́n ṣe wú ni ẹni tá lọ pẹ̀lú permission rẹ̀ náà ni a ti kí ni a gbé nǹkan ilé lọ́wọ́ yòókù bó ṣe wà láyé àdẹ́bìnú bó ṣe wà láyé ọkùnlá fáwọnù tọ́tẹ̀ lánàbí àti àwọn ẹni eré tí wọ́n ti kọ́ ẹni tí ó pin òun ni òjíṣẹ́ ọlọ́run ẹgbẹ́rún ọlọ́run wa sọ́nà wa ta láti ṣàlàyé rẹ̀ nínú القرآن fún وعلم أنما alamu من شيء فإن لله خمسة inna lillahi khumsa ẹ̀rọ pé ń tẹ́ bá rí lójú ogun khumsa wọ́n fẹ́ eh, ìyẹn pé one five rẹ̀ one five five rẹ̀ ẹ̀lá àròsọ lè yẹn pé ọlá àtúnṣe ẹ̀nà ó ní bí àti tó máa ń pín nǹkan ogun bí Islam ti ṣàlàyé ṣùgbọ́n ọwọ́ tala gbé ọwọ́ olórí nínú ẹ̀tọ́ olórí náà tó rí ẹlẹ́ẹ̀kẹta wà iqamatul hudud ila a'immati madin laysa li ahadin an yas'anu alayhi wala yunazi'uhum wala yunazi'uhum ìyẹn pé iqamatul hudud kéyànjẹ́ tó fi tẹ̀rí à ń ti kádájọ́ fún ọwọ́ olórí náà lágbé ọlọ́ni wà fáàríkù wà fáàríkọ̀ ọkùnrin tó bá jalè àtóbìnrin fáfẹ́fọ́ ọ̀hún àìdíyàkùnmá ẹjẹ́ ọwọ́ wọn na káàlà bí ma kásàbà jàfà bí ma kásàbà ẹ̀sàn lélẹ̀ látọ̀dọ̀ ọlọ́n fún tí wọ́n ṣe wọn na káàlà min Allah kó sì máa jẹ́ ìyà látọ̀dọ̀ àwọn arẹni àfi ẹni tó lórí bá tún gbé sípò pé máa tójú mi níbi tẹ́lẹ̀ ẹ bá ṣe tàdá àdó ṣe jẹ̀mọ́ olórí ni bí àwọn aláṣẹ káìpẹ́lú ẹ̀sìn ní ìsìn anọ́pàá abìkan mú kẹ́kọ̀ọ́ dé lọ́jọ́ dọ́dọ̀ pírẹ́sidẹ́ǹtì láti lòfin fún torí pé òun lóyìn wọn sí síbẹ̀ wọ́n kẹ́yìn kan wá kóra ń jọ ẹni torí tí wọ́n ti lòfin Nàìjíríà tí wọ́n bá mọ́lẹ̀ á ṣe kí ni àgè lọ́wọ́ irú ẹ̀ ẹlẹ́tẹ̀lé ìtọ́lọ̀hún sọ ṣùgbọ́n ẹ̀yin kọlẹ̀ wà nípò rẹ̀ ẹ̀ta bá fílẹ̀ sáàrẹ ní gẹ́ńkọ́ olórí tí ó tẹ̀lé tọ́lọ́run olórí tí ó lò fi ọlọ́ ìhùkù sọ́dọ̀ ọlọ́run ṣùgbẹ́ kí wá tó gbẹ́ nìkan ò ló kébí wá ti kínkín rẹ̀ agbangba ilé nìkan jalè gágbé lọ́wọ́ ní kóòtù kéńkélé lábẹ́ ẹlé tiwa náà nínú ìjọ wa kárí ẹmọ ọmọ ẹni tó jalè wá ẹni tó mọ sí ẹni tó lè zìnà àríwọ̀gbọ̀n tí ẹ̀ṣẹ̀ wà fún òṣèré àkáláwà láàmàdà ilé ìkèé wa tàbá níta rẹ̀ ti dẹ́rẹ̀ pé gbà fẹ́ẹ̀ lọ ṣẹ̀rí àwọn ọmọ ẹ̀dá lò irú nǹkan náà ń sọ ṣẹ̀rí àtàndá lò náà ló pọ̀ jù tí a lò níjẹ̀ mọ́ ẹ̀lọ àbí ṣẹ̀rí ànàbí ṣẹ̀rí àkọ́

fáàlì yoga yérò rèé ni kó fọwọ́ kọ́ àwọn àfa àjẹpẹ́ wa pé tó bá wà ní pòsíṣẹ́ ẹni tí tó fọwọ́ kọ́ ni o ẹgbọ́n wa lọ àdínú kọ́ ní ká fọwọ́ kọ́ wa ni ọyẹ lọ mú ẹni tó jalè wá sí ń gé lọ́wọ́ tó gé wọ́n ọwọ́ ẹni bẹ́ẹ̀ wọ́n gé títẹ̀ o àbápàyàn kọ́ lọ́ọ̀fà ẹni ẹ̀ náà pààyàn ni ẹ bá sáré lù pa nínú òfin ẹ̀sìn apààyàn lẹ́yìn náà ọ̀ká ó wà ní pátá ìmọ̀mọ̀ ẹ̀lì pípẹ́ adáwọ́jọ́ pààyàn ẹ̀sẹ̀ tó bá pààyàn akọrin ẹ̀rọ òkè tó adáwọ́jọ́ pọ̀ ń pa ń pọ̀ láì gbogbo náà lápàtó gbogbo ẹ̀rẹ̀ rí kíní lápààyàn tó bá gbọ́dọ̀ tí è fáàrin yìí ààrẹ ṣẹlọ́n ẹ̀ka dájọ́ ṣẹ̀rí àkẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn ṣùgbọ́n ààrẹ ni àwa àmì oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ láwùjọ wa lé ní táwọn èèyàn tẹ́tà níjọ kan làwọn kọ́nà tó lè ra wọn súnà wọn tí ó wà nù súnà kọ́ ni wọ́n ń ṣe ní àbá ń sọ fún wa látàrí àwọn sálàpù wa náà lélẹ́ ìdìbà pé ní olórí ni máa ń dájọ́ òfin ẹ̀sìn lẹ́yìn pẹ̀lú ahàdìn àyẹ̀tẹ̀ àná àlẹ́ ìdímọ̀ọ́lá àdìnàfẹ́ àwọn kẹ̀kẹ́ nìkan máa bẹnu àtẹ́lù wọn àbíkọ́ ni wọ́n bá wọn ṣe ara fáńfà ni pé kí wọ́n náà sọ́ra àlẹ́ dájọ́ kọ ọmọ dájọ́ ṣẹ̀ríà fún àwọn èèyàn tẹ́nìkan òsìkíní kí wọ́n yẹ̀yẹ́ láyé àníbà ọ̀rọ̀ sọ́lá àníbì ní ó fáwọn èèyàn ní àṣẹ pé ó yá ẹ̀ṣẹ̀ báyìí náà gẹ́gẹ́ bí wọ́n nù hadithi Zaid ibn Khalid kan tí olóṣè sínà anábì sọ fún pé wọ́n ya òní ìlàmùrá àtìmì hàbà ìrẹ́ òní tó wá di lọ́la dídọ́dọ̀ ìyàwó ẹni yìí lọ́lọ́ṣè sínà yìí fàínì ìtàrọ̀fà tó bá lọ jẹ́wọ́ fóhun sí tòótọ́ fàrùjúmù ha ẹ̀jùkò pupa tọ́bájúkò yẹ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam so ojúṣe wa ni pé kágbà kó lórí ní ma ń dájọ́ òfin ṣẹ̀ríà alifudud ìtọ́bá ní punishment tẹ́sí gbé kalẹ̀ gbogbo alẹ́ là ń kaná sùn tó tọ́ ṣùgbọ́n gbà tábà ti wà ń kò jíjẹ tó tí ó ṣe èdèpáwò sọ̀rọ̀ àdì adájọ́ ara pé èèyàn ń lórí ṣe fàǹfà òun náà nìyẹn tó dìdì nǹkan bí mẹ́ta tààtọ́ sí pé alìgáàsù jihad àìjà lábẹ́ olórí pákanú àkísímọ́tò fẹ́yì tàbá kò sọ gbọ́ta ní òpin tàlábì fún rẹ̀ sí lọ́wọ́ olórí náà ni bákanáà ìkọ́mọ́tò hudud ìdájọ́ òfin punishment ṣíṣẹ̀ rí àgbékalẹ̀ ta ni ó gbé ta ni ó dá olórí máa yọnu sí wọn kò tọ́fẹ́ nìkankan àbíkọ́ wọn máa tẹ fàǹfà sàwọ́ àkáàdà ìpìlẹ̀ sókè mọ́ bóyá dájọ́ kẹtọ́ dá wọ́n bá ń takò wọn òfin tọ́tẹ ọba ń yọlu àwọn kìsímọ́tòlù gànáìlì àbáfẹ́ ìkọ́ ogun ọba ń takò àwọn ìkọ́ mọ́tòlù hudud àbí kádájọ́ ṣẹ̀ríà wọn náà bá fẹ́ di adájọ́ yánà áza lè fẹ́ ilẹ̀ lẹ́kọ̀ọ́ wáyé torí pé inú ìlànà àwọn kàwárì ni wọn bólórí ṣe fàǹfà àtàwọn àlùmọ̀ àtẹ́sílà ìlànà wọn ni wọn déédéé sọ kàwárì ní kàwárì ju pé wọn máa ń kàrájá alẹ́ òǹkàmì wà ní hadisi tí Abi Sa'id al-Khudri gbà wá kọ́ọ̀lù ó ní bá nàmà nahnu inda Rasulillah rọ̀sọ́lá ó ní láàrin ìgbà kan sáwà pẹ̀lánàwà Muhammad sallallahu alaihi wasallam wà ó wà yẹ́ sí mọ̀kísman anábì wa ń pè nǹkan báwọn yẹn tara ní pè jẹ́mọ́ anábì yẹn ojúṣe rẹ̀ àtà ìdílé bàní tẹ̀míìmù ló ti wá ó bá wà ó wà rọ́jòló mi bá ní tẹ̀míìmù fàkọ́lá yá Rasulullah wọ́n sọ pé eré òjíṣẹ́ ọlọ́run ìdè ṣe dédé o ṣe dédé ẹwọ́ ara mi orí búkà kọ́kọ́ nù kéèyàn mọ́ sọ fánẹ́bí ọlọ́run ti ń gbáwà yí pé kó ṣe dédé ó ṣe dédé ìyẹn ló bá tẹ́ bá rí pé ẹni tó bá nílò rí àwọn kàwárí kìlé ní tó bá takọ olórí ìlú kan oníjọ́jọ́ ẹ lójú ẹni tó ju olórí ìlú ń lọ láì mọ iye ìgbà àwọn tẹ́kí ni wọ́n takọ nígbà tó sọ̀rọ̀ ẹ sáré ní àkọ́lá mi wọ́n ìdà á ní ṣe fún ẹwọ́ ní pé tẹ́jú wá burú tó báyìí wọ́n alìkíṣẹ́ burúkú ní kéèrò ká lè ṣe dédé o tó àwọn ìṣẹ̀lẹ̀ sí àfún ní anẹ́bìnrin tí ìbá ti dé talókù tí ó ṣe dédé kọ̀dí kípùta wàkàfíìr ọmọ tó fọ́ ọmọ kòfó ìlàmù akùnmù àdì tí mi náà bájọ́ ní dédé òfin tí ẹnu ọmọ jẹ́ nípa tó jọ ní dédé ni èyí ṣe ní fàkọ́lá Umar

fún mi yíyànjẹ́ ìrẹ́ ànẹ́bì fàábẹ̀rẹ̀ bọ̀rọ̀lọ́kọ̀ tí ń bẹ orí elé tó gbẹ́ tó lè sọ ilé ìdí fún ànẹ́bì ọlọ́dún bí kẹfẹ́ rí fọ́kọ́ọ̀lù ànẹ́bì àwọn sọ fárá pẹ̀lú pé dáa àmọ́ àrọ́mọdọ́mọ kan jáde lábẹ́ bàrá àti arákùnrin yákìrò áàdùkùn sọ̀láta ọmọ àsọ̀lá àtìkè tó yẹ pé bí wọ́n ti kí tó tẹ báwo bẹ́yìn ti mọ̀rún kí ẹ̀tù máa sọ pé ah, ah, àá sáwà bá pa àwọn èèyàn tó ń sọ yìí pé arákùnrin tó takò mí yẹn kó padà jáde ládé ìjáde wọn ojú ànébì mọ́tùgbọ́n padà jáde tó yẹ pé ẹ̀yin sábẹ́bẹ́ ṣe mọ̀rún kí tó tẹ bá tún rí ìrùn àwọn tí yóò jáde lábẹ́ ọkùnrin tí ń sọ yìí yóò tún dájú tí ń lọ ẹgbẹ́ tó bá ní ìrùn ẹ̀rẹ̀ kan dájú sọ ìrùn ẹ̀sọ́ àbà lọ bóòlẹ̀ ẹ̀mọ̀ sáfíwé ládùúgbò tí wáyé láwùjọ tí wáyé tó rò bá jẹ sí yóò dáa jùlọ yín lọ bákan náà wà síyáàmà hù máa síyáàmì hì àwẹ̀ tí wọ́n máa gbà yóò dá yàwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí lọ yẹgbẹ̀rún náà kùránì wọ́n máa ka kùránì ṣùgbọ́n láàyò jáwé ìsòtàrọ̀ kí ìhìn ṣùgbọ́n kùránì sábà ka ẹnu látọ́tẹ́ fi ká náà ní o àgbọ́yẹ̀ lò sí fún wọn wọn kàn ká ní agbọ́rọ̀ olùdí fún wọn kama yẹmùrùkú sáàmù mi náà wọ́n ní wọ́n mọ̀ jáde kó onú ẹ̀sìn bí ìgbàpá bá tàbà sí nǹkan tó gún nǹkan tó sì tó jáde ní kíní lódì kejì ẹwò nǹkan tánà ń ìrún wọn gan tábàrí ní tiwa mọ̀ ní à ìrún tí wọ́n tún kéré sáwọn eléyìí wọ́n ń ka kùránì fún wọn gbọ́yé eléyìí jẹ́ pé ya pé ní èèyàn lè fún sínú dáadáa ṣùgbọ́n tí ò bá gbọ́mọ́ ní àtìtù gidi yé lórí ànù náà ni ó bí ẹni tó ta bàtí nǹkan tó jáde ní orí gbogbo yóò sọ̀rọ̀ ilà nẹ́sílì fàlà yóò jáde fi ṣe túnmọ̀ yóò sọ̀rọ̀ ilà rẹ̀ sọ́ fi fàlà yóò jáde fi ṣe ẹni tó dàbí ẹni tó ta bàtí nǹkan mo ti ta bàtí yóò jáde ló fi yóò wọnú kí ní ìjọ àmì ìròyìn àwọn ẹni olóyìn bí wọ́n ti jẹ́ ẹ̀rí gbọ́dá nílò àpàdé ọ̀rọ̀ yìí ó ní àyàtùn rọ́júnú àtọ̀wà nínú wọn tó bá padà jáde ẹ̀ẹ́rẹ́ èèyàn kan dúdú nú wọn ìhìdà àgùdẹ́ mítùlù sáde ìlìmọ̀ rẹ̀ à ń tẹ́ bá wo ìkan nínú apá rẹ̀ tó dàgẹ́ bí obìnrin àwọn mítùlù bá Sadirat, Sad, Sad, Saridat, Saridat, ìyẹn pé ìtí yóò máa mì ní lọ́jọ́lọ́jọ́. Ọ̀yà kùjú náà iná orúkọ̀tí mi nàá. Àwọn tí wọ́n jáde lábẹ́ ní nígbà bẹ́ẹ̀ bá pín náà jáde. Ẹ̀rí, nígbà táwọn kàwárí jẹ́ wá jáde dáadáa, onígbà ayé Ali ibn Abi Talib, radiyallahu anhu nígbàtí àwọn fàfẹ́ṣẹlẹ̀ láàrin Ali ibn Abi Talib àti Muawiya ibn Abi Sufyan tó di pé a parí ìkẹyìn láàrin àwọn sàhábà ẹ̀yà àti Kùránì parí rẹ̀ àwọn tó wà láyé lẹ́yìn àdíyàn bá tapọ̀ àlí pé ìrẹ́ àlí ọ̀nà òfin wọ́n parí ní kèfèrí subhanallah àwọn pẹ̀lú ọmọ tó wà pẹ̀lá nínú ní gíní kèfèrí kí ní pẹ̀sọ̀ àbá ń kèbèrè pé nǹkan lánàá àlérẹ́ ìdúnà bá ti lọ bá wọn pé àdúnwà mọ́ tán sọ mo gbọ́ allegation tó fífà ní ìdúnà bá ti lọ bá wọn ó ń ṣàlàyé rẹ̀ ọkọ̀ọ̀kan kọ̀ọ̀kan a ní nǹkan bí 4,000 yẹn lójú wọ́lẹ̀ jọ́nà pé ah ìtàn gbé dání kìí sí kíní ìdí apé ní ẹ̀tún pa nínú àwọn mùsùlùmí àléwà padà dìde ogun sí wọn nígbà tá lè bá wọn jẹ́ torí nígbà tí náà bá ti kọ́kọ́ dọ́dọ̀ wọn wọn lórí wọn ní kírun wọn ní ìsìn gbogbo ẹ̀ nígbà bá ti sọ ah àwọn ènìyàn kó mọ̀ ipá wọn níwà lórí òdodo wọn tẹ́ ń bá wọn yìí olùsílọ ni wọ́n ṣùgbọ́n wá rántí àdíìsì yìí ká anábì sọ pọ̀ kó dé sọ́mọ̀nú kí ṣùgbọ́n àtọ́mọ̀ wù nínú ẹ̀sìn kò ní ṣe gíní ò ní ìbámu tó yẹ pàmọ̀ ní àdíṣẹ́ wa bá wọn jà ìjà al-hadith min rasulillah abúta ẹni lè kọ́ni ló ní mo jẹ́rìí fún gbogbo àdìsí lẹ́nu àrẹ́bí wà á ṣe ọdún anna Ali ibn Abi Talib kọ̀ọ̀tọ́là wà ní máa wò onígbà fẹ́rẹ̀ ní ìpadà wá jáde nínú ẹ̀tọ́jọ́ bá wọn jà tọ́sọ̀ pọ́tà lílò ń wà fáwọn ọ̀bí sáàlìkà rọ́jù aliwá ń wo nẹ̀fẹ́ àti ìsẹ́rẹ̀ gbọ́ yìí tó ẹ pé irú ròyìn tí aníbi sọ ó wà lára àwọn ẹni ìkánibí tó kú ẹ̀ tó mọ́ takọ lórí wọ́n ní aliwá ń fọkùnrin kó wà láàrin wọn takọ àrídàbí ọ̀rin obìnrin tó mọ́ tẹ́lọ̀gbọ̀rọ̀gbọ̀ ẹmọ òun náà ta pàkalẹ̀ faltomi ọmọ wa fàkótì àmì ìyẹn bá rí irú rẹ̀ ìtànẹ́bí sọ kó tó kú gẹ́lẹ́ ata nàbọ́tù ilé ala nàátì nàbí ọ̀sánlá alẹ́dì nàátà tí mo fi rọ́kùnrin bá nàbí sọ̀rọ̀ yìí ẹ̀gẹ́lẹ́ alíjọ́ náà ní tún dúpẹ́ fọ́lọ̀ pa ah, ìjà tó wọ́n jà ló sí mo wà lọ́dún òdòdó. alíbíròyìn àwọn ìròyìn àwọn kàwárí jùlọ́nà tó lágbára tó lágbára gan oríṣiríṣi ọ̀nà làwọn ìròyìn wọn à ń yẹ kọ́ra pé ṣáàrù kálíkì sáfẹ́ àdìbì sàmà ìyẹn pé àwọn ẹ̀dá tó burú jù lórí lábẹ́ sàmà ni wọ́n anẹ́bí ní bá bá ń pàdé ní láàtò lánàá kọ́tùlà hù bọ́lọ̀ ti pa àwọn ìjọ hùdì ní bá dìkiri ní bá pa wọ́n ọmọ tako lórí ọmọ pa àwọn èèyàn kẹfẹ́ rí ọmọ pa mùsùlùmí inú sáré ti sòrò yín wọn ni ẹ wọn máa pa mùsùlùmí àwọn àgbà kẹfìrí lẹ yẹmọ gbogbo olúlo yìí sí ó jọ mọ fúnpa ara nà lóko jọmọ àìsí àìsí àyíkò náà ń pè wọn kọ ó jọmọ àbí òjọmọ wọn àìsí àyíkò náà ń pè wọn gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìròyìn àwárìkì ló wà lára wọn tẹ́lẹ̀ pé ìròyìn àwárìkì pọ́nbẹ̀rẹ̀ wọn torí ọ̀rọ̀ ní fẹ́ gbéra wọn sábẹ́ olórí kan ìyẹn ló bá tó gbogbo olùtakò lórí náà nísìn lọ́nà kẹsí kejì tó lórí òsì lẹ́tọ̀ kó takò ìròyìn àwárí jù ẹni tó gbàpẹ́ jámọ́ wọ́de ànígbà táwọn lórí ń ṣe ìrọ̀lì tí ló náà dé ọkàwà tó rí pé ìta kàmì ní pé àgbọ́dọ̀ bá peaceful demonstration ni wọ́n là peaceful àdìsẹ́gbẹ́ ń bí peaceful lẹ́gbẹ́ ẹ̀sẹ̀ pé kí ló wà peace kó ní peace àbí ẹ̀ ní ṣèwọ́de gbogbo ẹnikẹ́ni tó bá ti jáde tó lórí lẹ́ni sọ́ni ìwọ́de láàbì jàfẹ́tọ̀ wà kan ìlànà burúkú ló ìlànà àwárìgì ló lò ọ̀nà kan táàfin ṣe kí ni táàfin ń takò lórí ni àwọn al-Ikhwanul Muslimun àwọn ń ṣerú ẹ̀ àpójúwẹ̀ rẹ̀ tíyàn sí wa náà lásìkò ta wà ń sìn wọ́n ṣerú ẹ̀ nílùú Egypt ṣé Egypt ti wá dáa jùgbà sí kátó ṣe lọ èwo ló dájú kátó ṣe ìlú yámẹ́ni ńkọ́ kátó ṣe protest ibẹ̀ àtìgbàtọ́ ṣe tẹ́ èwo ló dájú kátó ṣe dìsí ní ẹ̀nà pé píṣù ni o ìlú ò ti rọgbọ ti Syria ńkọ́ dìsí kátó ṣe àtìgbàtọ́ ti ṣe èwo nínú wọn dájú ti Libya ńkọ́ káwá padà sí Sudan tẹ́lẹ̀ yìí tí wọ́n ẹ̀rí pé ogun tí wọ́n ń ṣe yìí tí ò bá mọ́ àárí inú wọn nínú ọ̀tọ́ ẹgbẹ́ ẹ̀ka ìwọ̀nù mùsùlùmọ́n tí wọ́n wà nàìjíríà yìí mẹ́ kàrí ẹ̀fẹ́ fátíwá tí ó ti jòsù mélòó lọ́sì fátíwá tí ẹ̀yìn pọ́lítì ìsìnyí oníbi tí lọ ó kàn ní àwọn fáráàbò pé sí méjì wọ́n tó bá tí wọ́n fátíwá lọ ti mẹ́bí tó kàrà pẹ́ sí àkàndà pé kò dékìlì òdá fúnàbí lẹ́nu inú sọ́dẹ́ tó ń kí láwọn oríkì tó lágbára pé mọ̀sọ́wárà a máa ń pẹ́ bẹ́ẹ̀ a tún lè pè ní sáwúrà revolution

ṣùgbọ́n nígbà tó padà tó péyìn tó tẹ̀wọ̀n náà àtàlà alẹ́ṣẹ́lẹ̀ ló padà tó bì sí ọ̀dọ̀ wọn wọ́n tó bá ti mọ́ ní ájú rẹ̀ tẹ́lẹ̀ ìkẹ́ dọ́gbọ́n ohun ẹgbẹ́lẹ́bà àmọ̀ kó mọ̀ ìlú náà ní àti mọ̀ ibi tí ó lè gini tí ó sì sí ẹ̀dùgbọ́n tó wà sí skul àti pé ọmọ ń sèso rẹ̀ lùmí níbo ló ti sèso rẹ̀ tó bá gbé wọn náà síbẹ̀ ilẹ́kàyẹ̀ wá gbé kẹgbẹ́gi àkólagi àbí signboard kọ́mọ̀ lórí oríire ò dá àgbà fún mẹ́ ìjẹ́ yóò tẹ́wọ́ náà lọ́rùn ilé ẹsẹ̀ lànà wa ẹmẹ́jẹ kẹsàn wá àwọn àlèkọ́ àdàlè mùsùlùmí náà ṣẹlẹ̀ nígbà tó ní wọ́n fi fún epo náà àná wà náà sájọ́ gbé gíní sájọ́ lọ dúó tó ríta ẹ̀rí ṣeṣẹ́ lànà wa náwọn ẹni ìṣíwájú náà ti sọ̀rọ̀ títẹ́tẹ́ ọ̀rọ̀ tó ti sọ yìí kèé bàbá ní àwọn olóyìn ló mọ̀ dùnmí wọn lẹ́tọ̀ abábẹ́ ní kílẹ̀ káṣe ẹkùn wọn lẹ́tọ̀ tí wọ́n sálò lọ́ akọ̀kù ẹmọ bèèrè ẹ̀tọ́ ní lọ́dọ̀ náà nínú náà nígbàtẹ́ ìbá ń fún wọn táwọn bá fún ẹgbẹ́ gidi ẹgbẹ́ revolution ẹ protest ànẹ́bí ò tún fẹ́pẹ̀ nìkan náà máa lo àtàwọn ọmọ wọn wà òmúwà tún kìrú nà ha àtàwọn nǹkan tẹ́ ní láì kí láàrin ìlú káàdì fàṣubírù ẹ̀ẹ́dẹ̀ sùúrù ni ó hátà tẹ̀lẹ̀kọ́ ní aláhàwùsù tẹ́ẹ̀bì pàdé mi ní odò àbàtà ìyẹn tó bá fẹ́ pàdé àdẹ́bì láàyè odò àbàtà rẹ̀ lọ́jọ́ gbé ní alìkíámọ̀ ní jẹ́ tí ó mọ̀ sàkó lórí tó gbélé ìlàgbọ́dọ̀ kíyèsí inú ẹ̀tọ́ àníkẹ́kẹ́ mọ́ lóbi wà nù àkídà àwọn sálàf ìmọ̀ ṣàdúrà fó lórí òdó ìlú bínú ìyá rọ́bì rọ́ìmọ̀lá ọ̀tàálà kánú sálàfù wa wọ́n tó bá kẹwu àdúrà kan lẹ́nu mi náà pé látọ̀ pọ̀túrẹ́tì àdúrà tí mo ní láyé tí ọlọ́gbà lọ́wọ́ mi rè ó àwọn kéwẹ̀ láti mọ̀ ẹbí pé àṣírí ah, àpá wa ẹwà fi àwọn ọmọ mọ́lẹ̀ ẹ̀ nílẹ̀ olólẹ́wà tẹ́bú kí ló dé àbáni ti bá dégbó lórí yóò rẹ̀ gbogbo aráàlú ṣùgbẹ́ pé làwọn agbó wọn tẹ́ tógbó eléyìí kìí sí lànà àwọn ẹni eré lànà kàwárí jù ní káfí kùrúj alùkùrúj ẹ̀rí èyí tí ò dá níbi sẹ́yìn kájáde tí wọn pẹ̀lú dà ìyí tí kìí sí dà náà gbogbo ẹ̀ tẹ́bà wo jáde kò dá àwọn bá jẹ́ pé àkókò àkọmọ́ jáde kan nírò ní pé èmi ò lè ṣe òtù mẹ́lì òní tó burú bẹ́ẹ̀ ẹni kò dá torí oríṣiríṣi kàwárìjì láàrin àgbàkẹ́dẹ́ àgbà kàwárìjì lọ́kọ́ àdà ìròrí làwọn afọ́tọ́ làwọn fi àtìsí wọn àwọn oníṣe kan yẹn àbá jẹ́ pé ó yára ìyẹn gan ló lè torí pé ìròrí àwọn ẹ̀yíun làwọn bá pé lórí ìsúlọ alìsúnà ọ̀lìjàmáà tó bá fèlì lórí agbẹ́rin ẹyọ kan yìí wọ́n yẹ̀yàn kó lò súnà àwọn àbá sáfún àti ẹni ènìyàn pé ilé ìtòsùn ní súnà asùn ìrìn hajj láyé alimam ahmed àtàwọn àfá àgbà mi ayé wọn lárákùnrin gbé àfá àgbà náà pé ṣùgbọ́n kí ló dé tóbi kó lágbó súnà wọ́n ni ìnáwó yàrọ̀ sáyì òun náà rí pé òun gẹ́gẹ́ yọ́dá ọ̀pọ̀ tó rí pé àwọn tó bá rí kó lórí ìdùn ọ̀dẹ́tọ̀ tán jáde sáyọ̀dà òun ní tó burú mẹ́ lẹ́nu tó sọ lásán ẹ̀fà yóò fi ọ̀la rẹ̀ kó ló gbélé kó ló súnà tó kó tẹ̀kọ̀ sínú agbọ́dọ̀ súnà agbọ́dọ̀ kíyèsí ẹ̀tọ́ olórí òǹdíkà tẹ̀lé wọn èyí tí wàá gbádùn kọ́ ìdí ògbádùn máa wà nù wọn ẹ̀rì yẹn làwọn àfá látàáyé ìjọ wà náà tí mo ń sọ pé àátẹ̀ lórí náà wípé báàrù látàkó jẹ́ nílé ẹni báàrù káná àwọn afárajìrọ̀ èèyàn rẹ ló jẹ́ àbí kò kí àbí tó bá di pèsè rí nìkan lókùn àbábọ́ àdékọ́ tó bá di kèfè rí gẹ̀rẹ́ àní tẹ̀lé mọ́ àní jáde nígbà tó bọ́ta bá tó lágbàá ni o sáàbá lágbàá ń kọ́ a ní abẹ́rẹ̀ náà ni a ti fi sọ ìlú lákẹ́lẹ́ nínú ẹ̀kọ́ olórí wọ̀dá fún ìsọdàkọ́ọ̀tù ilé yìí jà ìsàtò nàìjíríà sọdàkọ́ọ̀tù rí mọ́nà ìsàkà nínú ẹ̀tọ́ olórí pé wọ́n tọ́ ọba lówó tí tọ́ba gbé lórí ó wà já ìlú ọwọ́ fẹ́ yọ sàká lọ́gbẹ́ fún lórí ẹwọ́n náà ti pàdé bí wọ́n kẹ́ fún mi ní àmúwálì yìí sọ́dà pátán tutọ̀ hírù bí ẹ tutọ̀ hírù wọn tutọ̀ kí ìlú bí ẹ máa gba sàká lọ wọn láti máa fi fọ̀ wọn mọ́ àlèkò lórí àbẹni tó rán mọ̀ áàzùgbùnù jábàlì lọ́lú

ó ti yọ sàkà rẹ̀ lẹ́nu tó bá ti wù ọ̀wọ́ náà lọ mọ àwọn tó yẹ kọ́ fún pẹ́yà láì ní lọ fẹ́ fún tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀lẹ́ fún ọ̀nà méjìlá gbà yọ sàkà lọ lè yọ fún ara rẹ̀ kọ́ gbé fún àwọn tí ó lẹ́tọ̀ọ́ sí àbíkọ́ yọ kọ́ gbé fún olórí àbẹ́ntó lórí kó wá ká gbé sí àyè tí wọ́n gbé sí láti fi láti pẹ́ fáwọn tí ó lẹ́tọ̀ọ́ sí àni olórí tàǹkọ̀ bá rọ́m kánà àwòfá àjẹrọ̀ ẹni rẹ̀ lórí jẹ́ni àbẹ́ni bí ọ̀rí pé látàyé jọ́dọ̀nà ti ń sọ pé lórí lè jẹ́ ìkíní kejì pẹ́lẹ́pẹ́ àwọn èèyàn kọ́nà sọ mọ́sí àwọn ẹ̀rọ̀pá àwọn olórí àwọn ẹ̀yà àrímọ́ àwọn ìdí yóò dáa kò bá mẹ́ta sọ́rọ́ nínú sáà ní ní ẹ̀tọ́ rẹ̀ tó yẹ ká àwọn ẹlòmí tó ilé agbọ́dọ̀ ní àkíyèsí rẹ̀ bákanáà nínú ẹ̀tọ́ olórí fasọlátùlì jùmọ̀ àti khalifa ìrùn jùmọ̀ káẹ́kọ́ lórí ní ó ti fún wa agbọ́dọ̀ kí lẹ́yìn rẹ̀ náà ni wà khalifa mọ́n wà láàrùn jà ìdà jà ìdà bá fi yàtọ̀ tábùtọ̀ kàfẹ́ abẹ́ni tó lórí ti ẹ̀yàn fún wa olórí lọ́yàn máàmù yìí láti pàṣẹ rẹ̀ agbọ́dọ̀ máa kírun ní abẹ́ rẹ̀ ẹ̀rí ìyẹn sọ́ra gẹ́gẹ́ bí ìdíjà láwùjọ wa ní oríṣiríṣi ọ̀nà yẹn ń kàpá tó lórí ààrẹ fún apẹ́ kò ló ṣẹ̀ríà ṣẹ̀ríà àwọn tó kò sínú ni inú inú ṣẹ̀ríà náà ní irú wa kò ló pé ní lókèfè ní wá ní ìgbésà tó lórí àníkèbèrè ṣùgbọ́n kèé tó lórí wọ́n tó wábẹ̀ àkẹ́tọ́ láti yan olórí kan fún wa àwa mùsùlùmí sábàtì gbà pé kèé tó lórí indirect kí láti ṣe ẹ̀tọ́rọ́ àti pẹ́ kèfè fálífàwà kẹtàkẹ tó lọ́n sí ní ẹ̀ wọ́n ni olórí yẹn tó lórí ṣùgbọ́n àwọn ògbà kó lórí ní ó kéèkéé ní ọ́nì kéèkéé ṣe kéèkéé rí wọ́n kéè dúró olórí tó ń sọnù wọ́n lò wá rò pé ní tara fẹ́sẹ̀ ni ìrújú lélẹ́ yìí o wọ́n fọ́ọ̀lù sí ni ó yẹ mùsùlùmí ó wá lè gbádùn àbíkó mẹ́sẹ̀ kí ni kó mọ̀ gbádùn àìgbádùn rẹ̀ wá ní tó bá jẹ́ tọ́ rẹ̀ ká mẹ́sẹ̀ kí ni ká mọ̀ fún

ọ̀jẹ́ dájí jẹ́dá padà bí lórí tèmi olólórí yẹ olólórí gidi o sábà tẹ̀kílẹ̀ yẹ yóò dé gini tó bá dá àbálẹ̀ tó bá dá padà fàwọn àbùkù tẹ́lẹ̀ ó kùn tẹ́lẹ̀ àná sáàrì kò lè àfáàrì ó ti yapa

sùlámì rọ̀ wá gẹ́bí ìròyìn tí mo sọ ìròyìn tó fẹ́ máa gbé sáàrin àwùjọ àwọn abúlé ṣẹlẹ̀ pé olórí kan àwọn ògbà lórí torí pé kìí ṣe irú ẹ̀sán sọnù ìwádìí mi sùn sọnù náà mọ̀kó ní bídíà ní oníbídíà sì ní ìrìn ọkọ̀ lórí rẹ̀ àrílẹ̀ ìṣúná

ìjẹ́ kàfàrà rẹ̀ ìgbà àbájá kó ló lè jẹ́ alámòsí tó ẹgbẹ́ àmọ́ lámúyá fún obìnrin sọ̀rọ̀ lọ́fà òláìka òní kàfẹ́rò ẹni tí ó bá lò fi ọlọ́ni kéfèrí ló lé kúfúrù amẹ́lì kúfúrù tiṣẹ́ tó mẹ́ta fófin ọlọ́run ló dàbí gbóhùn lówó ló àǹtọ̀ òun ló sàbòsí fúnra rẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n òun ní rárá èso ló jẹ́ sọ̀rọ̀ tẹ́ bá ti sàkó lórí pẹ́sì sọ ìtumọ̀ tẹ́ ń sọ ni pé èfèrí ni nítorí àfáà yìí ti sọ ìkọ́ni èyí ń sọ tó a ní àpàdà ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alimọ́bùnú àwọn sọ lórí min usuli al-sunnati wal jama'a nínú ìpìlẹ̀ al-sunna nínú ìpìlẹ̀ ìpìlẹ̀ lélẹ́yìí o sáàfi mọ̀ nínú ní súnà aláwòlùsọ̀ lónà ìjámọ́á àwọn alùsúnà a máa kírùn jùmọ́ ìsọ̀lúnà jùmọ́ a máa kírun jọmọ́ àyàt àti irun eid wàlìjàmá art àti irun jàmá wọn a máa kí lẹ́yìn àwọn olórí láàyè ní òun àlùjùmọ̀ àtàwọn àlùjàmá á wọ́n yẹ fi jùmọ̀ àti jàmá irun jàmá lẹ̀ ká máa fara àlùbídá mìíràn rọ́fìdọ́ ọ̀kẹ́ ìrìn bí àwọn ṣíà àwọn ní ẹwọ̀n lórí ṣíà kí a lè ní ìrun jímọ̀ kìí sọ́nà yẹn lórí ẹ kìí sọ́nà yẹn ọlẹ́mọ́kì lórí pàwọn olórí ẹ̀kọ́ lórí gẹ́gẹ́ olórí gẹ́gẹ́ ti wọ tardab ó ti wọ kíni kí náà pẹ̀lú tardab dáadé pé yorùbá bí àjálẹ̀ Muhammad Hassan Askari sọ́nà ní alimadi àwọn tí ń bọ̀ pé tí ò bá ti dé ìrun jẹ́mọ́ ìrun júmọ̀ àti jihad tẹ́lẹ̀ gíní kìí sọ́ọ̀nà èèyàn pé abẹ́ẹ̀rẹ̀ láti gbọ́dọ̀ já ẹgbẹ̀wọ̀ jímọ̀ táǹkì tó bá wẹ̀rọ lè máa ṣe wá ní àwọn míì náà ni tẹ́lìdì kútò sáàdúgbà nǹkan ní kùtù bí yà lẹ́ni irú ní ọ̀nà sùúrù rí náà mú nílùú Egypt ní tó náà padà sọ kó kúnu ó ní àwọn jímọ̀ àtọ́kọ́ káàkiri ìlú Egypt àtẹ́lúmi ó ní mọ̀ ábìdó ṣìrìkì yà ilé òǹtà ni wọ́n kí ló fà bẹ́ẹ̀ mọ̀ ẹ tó bá ti mọ̀ lóṣẹ́ títí kí ló fà ẹ́ yóò ní torí wọn lòfin ọlọ́ tí wọ́n lọ́wọ́ kan mọ́sálásí bẹ́ẹ̀ a ń torí pé àjẹmọ́ àbí mọ́mù tó wà mẹ́rin jẹ́ pẹ̀jọba ló yẹ ìjọba tó lòfin ọlọ́run jídẹ́ iná tí ń kírun nínú kí yà ní ó wá sọ fún ọmọlẹ́yìn ẹ̀kọ́ lè máa kírun lọ́sẹ̀ nínú ilé tí wọ́n fún ara wọn sọ́ba padà gbọ́ yẹ kíni yóò padà wọn jẹ̀mọ́ ẹ̀ padà wọn kà fọ́ àǹfààrà kà fara àwọn yẹn. pọ̀tẹ́bára àwọn ẹlẹ́gbẹ́ ilé nínú ẹ̀tọ́ wọn di fẹ́ẹ̀dì láti kótó gbogbo òwe rẹ̀ náà mọ̀lẹ́ kíni náà mọ̀ kà fáwọn yẹn. òwò tí ló tọrọ bàtàbàtà yìí nínú ròrí tó fi mútẹ́ kótó bí ni tẹ̀kfírù lè mọ̀tì fàmáhàt ìkà ìpé gbogbo àwùjọ ní kẹsẹ̀ rí fóònù yóò ṣe tẹ́lẹ̀ yóò gbé látòrí abẹ́ olórí wọ́n tó bá ti wá sanwó lórí lọ́nà kan sí kejì lọ́nà ìdíkejì nínú tọ́ba lọ sùn lórí dálẹ̀ yunifásitì wọn lọ lọ yunifásitì kẹfẹ́rí ẹni tó lọ yunifásitì kẹfẹ́rí sí kọ́pù mi ni káàkiri lòun náà ọdún ló ṣiṣẹ́ iléeṣẹ́ ìjọba ń kọ́ káàkiri bó ti pa ìlú jíìtì lè jẹ́ àsìkò tẹ̀ kíjọba tó wá dé gbogbo àwọn ìkọ́nù mùsùlùmí lẹ́nu ẹnu wá ní pé ẹ máa ń gbóná àfa àgbàlagbà ẹ̀ màkà ẹ̀ kò tù ó sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ tó sọ ó sọ fún ẹ̀ sọ̀ ó sọ sí Muawiya ó sọ sí Usman ó sọ báyìí bí ọmọ sọ pé onígbónára ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú òṣìṣẹ́ gbòógì nínú títẹ́ tó ti tó gbé dáti pé a máa kàfàrà àwọn àwùjọ tó kọ́kọ́ tó fáyẹ̀ pé ẹlẹ́mọ́ kírùn lẹ́yìn wọn mọ́ màábìdù ṣìrìkíyà ni àwọn ilé ìjọ ti ní gbogbo wọn tàlá sí ẹwà wọn tí àdìmọ́ ìbílẹ̀ tẹ́mi àtọ̀ ẹwọ tí mọ́mọ́ àwọn ìṣẹ́wọ́n tán àfà sọ ẹwọ látẹ̀lẹ̀ ló méjì sísẹ́ tó tún látẹ̀lẹ̀ nínú olóòtọ́ tó bẹ́ẹ̀ ni mo ni àbọ́mọ̀ àfáàmù wọn yìí wọ́n tẹ bára wọn ẹlẹ́gbẹ́ ẹni kú lórí ẹ̀ inṣàlá ọ̀rọ̀ àdìmọ́ ìbílẹ̀ tẹ́mi ẹ̀ láàmà kọ̀tínù níjọ́ mi tó ṣe pàtàkì gẹ́ nípa bóòlà ṣe bólórí lókù pápájọ́ ẹ máa já láti ẹgbẹ́ pọ̀ náà ń darí wa ń bí ọ̀rọ̀ bó láti kírun láti ìlú náà nínú rẹ̀ náà ni pé a kì í dì lẹ́yìn wọn torí bá ní wọn náà sì pé ìgbà báyìí là á kírun eid agbọ́dọ̀ bá wọn kí náà nínú àṣẹ rẹ̀ ni kálọ́wọ́ àlùmọ́tò àwíyá náà wí àwọn àyíkọ̀ àyíkọ̀ tó kọtíra àkọ́ ẹ̀ mọ̀ rí bẹ́ẹ̀ pé nínú ojúṣe olórí pé agbọ́dọ̀ agára àgbọ́tọ̀ àwọn olórí nítorí tẹ́wọ̀n tẹ́lẹ̀ ni wọ́n ẹ̀rí sáà ló ní súnà ara wọn náà ni ó ó kẹ́ ẹlòmí nǹkan bí wà lórí lórí gan nígbà tó bá jẹ́ kíní ara wọn ilé ẹ̀sìn tó ń ṣẹlẹ̀ àríká máa a ń dáàtò ẹ̀ ìlú mi láàmà tẹ̀lé ilé ìjẹ́ pátá tó lẹ̀ lọ́dọ̀ àfáà náà ní pé kálukó tẹ̀lé olórí títí tọ́ba fẹ́ ló bá ń sálábù ṣe máa ń lò tó lẹ́gbẹ́ bá ṣe àníṣe nǹkan báyìí nípa tó ní ṣe pọ̀ lọ́dún ojúlẹ̀ gbogbo ara gbọ́dọ̀ lé tọ́ba gbé ẹ ní ìjọ kejì kọ́ lọ yìí kọ́ tẹ̀lé tó lórí o bóyá ọdún nínú túbú lọ́dún lọ́ọ́ ṣe ṣe ni lọ́dún lọ́ọ́ ṣe ṣùgbọ́n ọ̀nà pé ìlú wa àyè gbà wá alẹ́sọ̀ ọdún lọ́jọ́ kẹrin àbí lóde kìíní ẹlẹ́sìn ẹ̀rọ ti ta wọn lọ ìtakò lórí kò sí ń tàn àwọn sálápù bẹ́ẹ̀ ẹnu kọ́lá kó lórí ìwọ̀n gbádùn ẹ̀ pé fájúrù kan sọ oríṣiríṣi ló lè jẹ́ àjàbà tó wà lo fálífàbà kan bí wọ́n ní gbọ́n sára fún sọ ẹgbọ́ wọ́n ní fájìrù yàtọ̀ sí fún tẹ́lẹ̀ fájìrù ní kan ti ṣẹ́ẹ̀ṣẹ̀ ọlẹ́ jẹ́ kódò lè máa mú sí olè mọ́ gbàdù kéta àti bídíà wọ́n wá ní gbogbo nẹ́sọ̀ àwọn àbá tí wọ́n ń sọ yìí ni pé kéde kí ni kéde oníbídíà ó kẹjọ ní pátípátí kan mẹ́ra kò dúró dédé múlò ní jàǹbá ṣùgbọ́n kéde oníbídíà torí gbogbo nẹ́sọ̀ yàrá náà ríbi kó dànù ẹni àwọn fájúrù tẹ́sí sọ àwọn ọ̀kẹ̀dúró déédéé ìgbọ́n àbáṣe bídíà káṣe bídíà ní ṣe ní àwọn afọ́sọ́lápò ní sọ pé ìlú ẹ̀rí kátẹ̀lé yẹmọ́ta ló síwájú wọn sọ gbogbo ìwọ̀n tó bá ní fájúrù lèyàn ó lé pé kò dúró déédéé ó lé pé ní bídíà ní ó lé pé ní ẹlẹ́sẹ̀ náà má ní fájúrù lèyàn lè pé alíbídíà tó mọ̀ fá mọ̀ fá sì kọ̀ bídíà lórí ọkọ̀

وعلى آله وأصحابه وسلم وجزاكم الله خيرا وجزاكم الله خيرا